etí bọ́ndìrì ilẹ̀ Yorùbá àti òkè ọya ní odò tí ẹ̀ ń wò yìí òun ni wọ́n ń pè ní òun ni wọ́n ń pè ní òkè ọya odò òkè ọya òun ni ẹ̀ ń wò yìí o odò ọya òun ni o this is river Niger òun lẹ̀ ń wò yìí ẹ ti rí i lọ bẹ́ẹ̀ yẹn this is river Niger etí ẹ̀ gangan la wà yìí o ìlú tá a dẹ̀ wà yìí náà ń pè ní Jẹ̀bà lábẹ́ kábíyèsí aláyélúwà ọba ìlú jẹ́bà ibẹ̀ láwa yìí ẹ ẹ káwọn dáàdì súnmọ́ bínú ẹ wò ẹ ti rí river niger bẹ́ẹ̀ yẹn wo bíríìjì ẹ ti wò ẹ river niger bíríìjì nìyí òun lẹ̀ ń wò yìí o ẹ wò bíríìjì òun nìyí niger bíríìjì yẹn nìyí òyìnbó yẹn mọ bí ló kú sí bí ni wọ́n fi sí. Ah. kò ń ṣe bí kò sí bí ó ń bí sà. ní bùsà ni.